وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أنا أقسم الله وأقول عليك وبعدين المشير الرفوع لابد تعليل أبي من وعن كي kéèyàn máa wá àyè láti jókòó láti máa gbọ́ nàṣíhà orin orin ẹgbà ẹyẹ gbogbo sẹ́yìn orí ibẹ̀ ọlọ́mọdé kò wá àǹfààní ibẹ̀ ọlọ́mọdé kò wá dá àwọn kan tí à ń lọ ń bẹ̀ ọlọ́run kò jẹ́ kí ó ṣe wá láǹfààní ní òní àjíbù kan ní áká tàbáyé pẹ̀lú asáàbù kan náà ṣùgbọ́n sẹ́rí ẹ̀sìn Islam ẹ̀kọ́ ló bá dé tí mo sọ tó bá dé ẹ̀kọ́ ẹni tí ò bá ní mà nípa ẹ̀sìn yìí ìdí ọba àjẹwọ́ pọ̀ ju tí o kò ṣe láìpẹ́ wọ́n lẹ́nìkan sọ pé òun sí Islam èèyàn ńlá ni òkè síyàn kékeré o nínú ilé ayé èèyàn ńlá ìgbésẹ̀ mọ̀ ní pé mọ́ọ́dà ní percent èèyàn ńlá dáhùn sí Islam wọn àmọ́ gẹ́gẹ́ bá Islam bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ wọn à ní mọ̀ bá Islam bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ wọ́n lè lọ́wọ́ sí Islam kí lè lọ́wọ́ sí Islam wọ́n lọ́wọ́ ní òun padà rí pé ẹ̀sìn apànìyàn mo dẹ̀ mọ̀ pé ẹni ẹ ó ti ṣe Islam ní nǹkan tó máa lé ní ogójì ọdún ṣe ẹ̀rọ mọ̀ pé ẹ̀rí àmìlẹ̀ òfin èèyàn mélòó ni wọ́pa èèyàn mélòó dáàdì rẹ̀ pa èèyàn mélòó mọ́mì rẹ̀ pa lágbóolé nígbà mùsùlùmí wẹ́n tí a bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́dí àmì ìrìn tí pa ìmọ̀ pàtàkì ò pọ̀lọ́ rẹ̀ ẹni tó bá wáyé ayé tó wá lọ́dọ̀ ṣe islam rẹ̀ tí ọba wá mọ̀ pa rẹ̀ ní tí ó bà jọ pọ̀ ní tí ó fi ṣe ẹbí ẹ̀kọ́ kò sí mà ìgbà tá à ń rọ sí mùsùlùmí yẹn náà kìí ṣe pé mùsùlùmí ṣùgbọ́n àwọn ẹgbẹ́ pẹ̀lú ààrẹ bẹ́ẹ̀ tí a rẹ̀ kí ń ṣe ẹni tí kà má kà fárá àwọn èèyàn ní àwọn láfi gbà bẹ́ẹ̀ ẹ̀sìn yìí ní ìdíkà ní ìwọ̀n pa rẹ̀ títí kan ẹjọ́ ẹni tó yẹn wá kó mu sọ́dọ̀ tí wọ́n bá ti mu sọ́dọ̀ ẹ̀jẹ̀ bá mi gbé wọ́n ẹ̀ نعم أبي سلامة من عبد الرحمن قولي لم يكن أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم متحدثين ولا متمالكين وكانوا يتناشدون الشعر في مجالهم ويذكرون أمر جاهليتهم فإذا أريد أحد على شيء بحمد الله دار حماليك عينيه كأنه مجنون صعبي عذاب الله kí ni ìgbàwá ìfẹ́ kọ́ wa ọbẹ̀ kọ́ wa ní ìdàkejì tí àwọn tí ò lẹ́kọ̀ọ́ pa Islam ń rò nípa Islam. ìlànà sọ fún àwọn ọmọ ya wa bí ká máa ṣe dẹ́dẹ́ mìíràn wa. ntí ọba mà manius sọ pé ọba wọ́n jẹ́ ti Hamas àbọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa rántí láwọn àgbà kan àwọn ẹlòmíì mẹ́tọ́ ìpè lápòjú ìtẹ́ wá sí wá tẹ wá mú orin wá tẹ wá kọ́ wọ́n lè bẹ́ẹ̀ torí ẹ̀sọ́ yìí torí ìjà mọ́nà tí ń gbà yẹn láti kọ́kọ́ fún dáhùn tó àwọn kásẹ̀ mọ́ tàbí tó ní. ẹ̀rí pé mo ṣe rọ́ọ̀dù kan gbà ẹ̀ka lẹ́nu kan sọ̀rọ̀ tó sọ̀rọ̀ pa rẹ̀ pé àwọn kí ní kan àwọn olórin àwọn onígbà àwọn aláwọ̀ dáadáa tó bá wọn máa dúró orin fún ọmọ wa ẹ̀ṣà lọ́dí ẹ̀ àti nínú àwọn orin àdìgbòjà ìlíyà orin tó há ẹwà ló ń ta ẹ̀kọ́ lónìí. nínú àwọn sàhábà náà bá Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lámúyà kúrú لم يكن أصحاب أصحاب رسول الله صلى الله عليه وسلم محدثين àwọn sábà ní wọn Muhammad sọlọ wà lọsọ ẹ jẹ àbí wọn ṣe tu ẹ má rò tó bẹ́ẹ̀ mi mọ kà sọ mo rò pàdà rẹ mi ti alimọrọdù ntí wọn gbà lérò ń bẹ lámúyà kúnnú rọdí aláwọ àyè àwọn sábà bọlọ bá ayé wọn sí gbogbo wọn lámúyà kúnnú mọtàṣájì ní ìṣẹ̀ntó mẹsìlẹ̀ wọn àmú ẹ̀sìn lé kókókó nítorí wípé wà láwọn tó yẹ kú máa wà sáàrò ọrùn bá yìí nítorí wọn ti mú ìgbà láàyè wá wọn yìí tó fún bẹ́ẹ̀ pẹpẹ nítorí wọn ti tẹ ẹsẹ̀ lẹ fún wọn wọn sọ pé ìjọba lé kókókó làwọn jẹ. líle kókókó lórí nǹkan tí wọlé ọ̀pọ̀lọpọ̀ tí ìbá wa ṣe bẹ́ẹ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀ sí bí ó ṣe di nǹkan tí a mọ̀ discuss ọ̀rọ̀ yẹn lọ sí bí àbí ọ̀rọ̀ sí. ìwé kẹ́lí kọ́ ọ̀rọ̀ pẹ̀lú tí ọba lọ náà nìkan. àtàwọn tẹ̀sàdúdá tìmí tó ṣe wípé kò jókòó sórí rẹ̀. àwọn sàhárà nípa Muhammad sallallahu alayhi wa sallam lábẹ́ àkúwọ́nù mọ́tàṣàdì. mo ń sẹ́ni mẹ́sìn ní kọ̀kọ̀. ولا ما يضيق ما وسعه الله تعالى عليه tẹ bá wọṣọ tó bá kàn dá lásán iná ọmọ ẹgbẹ́ lómi tó bá rí yóò lẹ ti wáyé mọyà òun yìí rántí sàábí tó dáa fún àbí sàábí tó tó sùn àwọn èèyàn kan jẹ bí ẹni wípé ara ń tọ́lọ̀ ọba yọ ní sáàbì sí ẹ̀sìn yìí kò sí wà wọ́n òṣìṣẹ́ ń bẹnu tá níbi ní àmàṣà fún àdúgbò ẹ̀kọ́ ni aláwọ̀ ẹni àwọn oníkà nílẹ̀ pàpà ọlọ́mọlá àwọn àrùsọ. àmì ẹni lórí àwọn kan míì tí ò yẹ ká lé lórí rẹ̀ ọlọ́run bá ti bá ṣe àwọn arára ní o tẹ́ mọ̀ sí àwọn èèyàn kan bẹ tí wọ́n bá gba ilé ilé yẹn bá jẹ jẹ ilé ìlúgbọ́dú wọn à nígbà tí àwọn ọmọ lọ wọ̀ ilé o nìkan máa wọ̀ ní yàrá kama wẹ̀ sínú báàfù wọ́n bá wẹ̀ sínú báàfù wọ́n bá lọ tó mìíràn láti pọ̀ nínú yàrá òsè sẹ́wọ̀n kí yàrá àti pálọ̀ yẹn gbọ́dọ̀ jẹ́bi tí yóò rí ìgbà kó ẹ̀rù sùn yàrá tí yẹn wọ́n bá wẹ̀ mẹ́ẹ̀ nǹkan lè tó nǹkan mẹ́ẹ̀ o tó bá yàrá ibi tó ní bẹ́ẹ̀dì tó ní pápọ́ọ̀dù tó yẹ pé aṣọ gangan àti abíyẹ̀yẹ àtàṣọ pa àtàṣọ tìyàwó àti tàwọn kí yẹn wá kéésì wẹ̀ nìkan wọn ó yàgbẹ́ nù lé wọn ní lílọ àgbẹ̀ àgbọ̀ yìí kan náà làwọn yẹn ti bàjẹ́ kí mo ní abájọ́ ó ti pọ̀ jù àwọn. wàlá àmúkà máàlìkì bákan náà àwọn sàhábà nígbà Muhammad sallallahu alaihi wa sallam wọn kì í kún ṣe ẹni tó ṣe wípé ètò yẹ ká mójútó nínú ẹ̀sìn náà wọn àtún ní mójútó wọn èyí ṣe ọ̀lẹ níbi ìjọsìn ní ìrọ̀pá àjọ mi ẹ rí wípé níbi bá méjì inú káwọn èèyàn mójútó ẹ̀sìn dáadáa wọn ṣe bá dáadáa tàbí kẹkàn ẹ̀yà kan òní mójútó ẹ̀sìn yẹn ti pé kò le tàṣáwù ló ń bá kàkiri eléyìí tó burú jù òun ni jẹ́ láwùjọ ti wà ọ̀pọ̀lọpọ̀ ẹni jẹ́ èrò kó lè kò lé débi ìbàdàn hmm. ọ̀pọ̀lọpọ̀ ìbàdàn ọlọ́run kankan ẹnu lásán ló ní kìkì ẹnu ni bí àkàkà ó lè jókòó látara kọ́ máa rọjọ́ kọ́ máa yẹ léèkó kọ́ máa ṣe gbígbẹ́ yóò wáyé pé nípa káṣe dékìlò ọ̀rọ̀ ọlọ́run káma kàkọ́ àná ọ̀rọ̀ ọlọ́run káma ẹ̀ náà fìlà ọ̀rọ̀ ọlọ́run ìmájà wò ni ọlọ́wọ́ àárọ̀ ọlọ́run yẹ kẹjọkẹjọ wọ́n yìí tó ń ṣe ọ̀lẹ wọ́n ń ṣe ọ̀lẹ níbi ìjọsìn torí pé aṣọ wípé wọ́n àmẹ́sìn kókókó kìí ṣe pé ìtumọ̀ rẹ̀ ní wípé ẹ̀sùn fún wa lójú sáńtẹ̀lì wọ́n ń ṣe ọ̀lẹ o tó bá di bí ká sin ọlọ́run bí sọ yìí tó bá di bí pé ká tún ráyé sáà nà bí sọ yìí tó bá وكان عن صحابة أبو محمد يتناسقون السير في مجالسهم تابع وعلي جوكما جوما قول لا إحرام أنا محمد صلى الله عليه وسلم أوزي السير ونكيكم مثل الكلام بيورس حسن حسن إيه دو بعد دعني نوري دي دو دعني نوري دو

ṣe àdàbò lárúbáwá àwọn lárúbáwá yìí ṣeré tọkùnrin àti obìnrin ọjọ́ máa ṣeré àbíjìkiri táǹkó bẹ́ẹ̀ wọ́n fi àdájú orí ẹ̀ ìdáhùn sọ́ọ̀bù àwọn àyàwó rẹ̀ ní àkókò ìyàwó rẹ̀ níyàwó rẹ̀ àwọn àwùjọ bíi tí kúfùrù ti gbalẹ̀ nìyẹn ti wà bọ̀ wọ́n ti wá jóun náà mọ̀ nìsọ̀ ẹ̀yẹ bá ń ka àwọn síra àdàbò nìsọ̀ ẹ̀yẹ ni wọ́n sọ̀rọ̀ ìyàwó olùkọ́lá yẹn ti ẹ̀ẹ́dẹ̀ rí pé àwọn tó yẹ ni wọ́n ti pọ̀ gan àràdà tẹ́lẹ̀ mọ́ kẹ́ mọ́ kọ́ pílẹ̀sì ẹ lè kọ́ ti yorùbá náà kẹ má bọ̀ eré ìtàgé wọ́n wá tí wá ti bọ̀ lùtì lárúbá kò kí sí ádàbù ti lárúbá gẹ̀gẹ̀ àṣẹ́rú wọn nẹ́sìrú nẹ́sìrú lọ́rọ̀ sí ṣẹ́rú lọ́rọ̀ sí pọ̀ ọlọ́rọ̀ sáà wọ́n á máa ń kọrin àwọn sábẹ́ orin tá à ń sọ yìí orin bíi wákà ni o mo rò bá a jọ mi yé ẹ ẹ gbé ṣé ìta bá ní orin ọ̀rọ̀ tó tóbi ní ọ̀dọ̀ Yorùbá kámúlẹ̀ Yorùbá orin ní ìjálá bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ orin ní ìwì bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ orin ní rárá bẹ́ẹ̀ ni abẹ́kọ̀. orin ní àwọn ilé ìjọba padà wá dálẹ̀ náà bíi fújì nítorí mọ̀ tí wọ́n padà dálẹ̀ ni pé ẹni tí wọ́n lọ dálẹ̀ gan ọdún náà ló kúrò nígbà ajọ́ mi orin làwọn jùjú náà làwọn ẹ̀sìn mọ̀ káwọn òun nìkùnrin sí ṣùgbọ́n ìjàlá ni wọ́n kọ fáwọn ọlọ́dẹ rárá ni wọ́n kọ níbi tó fọ́ ti ṣẹ̀ bá bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ ni wọ́n máa fi ń de jẹ́ sàárì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ọ̀sọ̀ ní fújì àwọn kọ́sọ̀ wéré nígbà tí ń jẹ́ wéré yẹn òun tó dáa ẹ̀ẹ́dáná àti ìdíní kan bóti ayé mẹ́tí máa kà mọ́ni yẹn ẹ ti dé ẹ̀yìn lẹ̀ dájú bó ní mọ́ mi sáàrí àgbórí ọ̀dọ́ sáàrí ní tọ́já ó sì jẹ́ àmì wọn àwọn gbàlù sí lórí àwọn kan gbàdá ń gbàlù sí o orin ní gbogbo ẹ̀ ṣé wá nílé tí o bá ti dá ń bẹ̀ ọ̀dà eléyìí tí o bá ti dá ń bẹ̀ ọ̀dà bàbá kan máa dá àti wọn kílẹ̀ gbogbo ìbàdíléyà bá dé báyìí ká jẹ̀rẹ̀ iléyà kẹ̀kọ́ sọ́dún tó dùn tó dàbí iléyà máa kò sọ́dún tó dùn tó dàbí iléyà máa kó sì tọ́tò kù. mo bá ẹni ṣe àwọn orin kọ̀ọ̀kan bá wọn tí èso orin kò rìn kódà yẹn ṣẹ́yà bàbá tó ti lọ lóde ẹni lọ́wọ́ kàkà fún mi. ọba tó jẹ́ tó lòun ò fẹ́ sí láàmù onígbádùn oòyè tí ó fi kú onígbádùn oòyè tí ó fi kú ẹ. ọba tó jẹ́ tó lòun ò fẹ́ sí láàmù onígbádùn oòyè tí ó fi kú onígbádùn. nípa ọba kan jà lẹ́lẹ̀ farabalẹ̀ darí ìlànà sọ̀rọ̀ ni gbọdọ̀pá ẹgbẹ́ mi ní ẹ̀jẹ̀ láti gbàtọ́nà ti ní kí mùsùlùmí ní ọba wa àbíbù lágbójú ọlọ́pọ̀ ọlọ́sọ̀ tó ti di ọba tó jẹ́ mùsùlùmí àwọn mùsùlùmí ọlọ́run pa ìlú ìlú islam lọ ẹni tó jẹ́ mùsùlùmí ṣáájú rẹ̀ náà wà ọ̀rọ̀ kì í ṣe pé ó fi islam lọ́lẹ̀ bí islam tàbí ká sọ pé òun gangan ni àkọ́kọ́ tó jẹ́ mùsùlùmí tá a lè pè ní mùsùlùmí ẹ̀jẹ̀ sọ́ba. sẹ́wárí bó ṣe wá jẹ́ mùsùlùmí yẹn àwọn mùsùlùmí wá ń jẹ lẹ́yìn ọlọ́run ti ní kí islam gbà lẹ́yìn ẹnìkan wá sáwọ̀ wọn láàrin òun ni yẹn wọn lé nìkan tí èsì mùsùlùmí tó di ọba ẹ̀jẹ̀ tó wá jẹ́ kíkẹ́ òun nìkan ni ẹlòmíì ò jẹ́ lẹ́yìn. ní ìwà mímí ẹ̀sìmí ìfẹ́ sọ ju pé ó jẹ́ kí tẹ̀lé ọmọláwà Muhammad abu abu awali ni bàbá òun wà di ọkọ̀ tó ní jírí bẹ̀rẹ̀ só ti yé bá wọn ṣe ibi tí central mosque wà yìí ti bẹ̀ kọ́wọ́ kọ́sọ́ àtúnú lásìkò mi àwọn àbáwá yà láyé torí pé ẹ máa mọ bìkan ní ẹ̀yìn tí ó jìnnà púpọ̀ sí sẹ́wọ̀n kébi tí wọ́n wà nínú ẹ̀yìn ìṣọ̀ ẹ̀jẹ̀ náà níbi dáńbẹ́ táwọn ọmọ yàrá tí wọ́n ṣe wípé ìní báyìí ni ibẹ̀ ẹni mọ́ṣáláṣí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tó gbé wá síbẹ̀ ẹnà ọ̀fẹ́ ṣe ìkíní síbẹ̀ ọ̀fẹ́ kọ́tọ̀ síbẹ̀ kò yẹ yín báwọn àwọn àbáyá rẹ̀ ààrẹ orin tí wọ́n kọ̀ fún ọkọ̀ sóyún ẹlẹ́yìn ẹ̀dá àbí ọ̀dà ẹ̀rí fáwọn lọ́rọ̀ kó o ṣe ìsìláàmù tó bá ṣe ìsìláàmù ni ó ṣe ìjọba fún wa ìbá ìsìláàmù yóò ṣe ìjọba fún wa ẹ̀rí òun. Ní yóò ṣe ìjọba fún agbada awúláwọ̀ ló wọ́n pàṣẹ olórí ilé ìwé nàìjíríà bàbá yẹn ni ó ní sí àfikọ́ bá ìsìlámù kò ní ṣe ara wákàtí mi dáńgá ó sì fẹ́ máa kọ́kàlẹ̀ yorùbá lọ gbogbo wa làwọn afáwà wọn ni ta ní kàńpé fáwọn àtọ̀hún ilé láwọn ọmọ ní kàlẹ̀ mílíkì làwọn ti sọ fún kèfèrí fún kèfèrí táwọn àwọn àfa àtìgbà yẹn gbógun ti pé ó lè ṣe islam yìí pé nílẹ̀ yorùbá ìmùsùlùmí lọ́pọ̀ jù yẹn a sọ̀rọ̀ tilẹ̀ yìí ní sáwọ́ christian lọ́pọ̀ jù wà ń sọ̀rọ̀ sáwọ́ sáwọ́ sáwọ́ mùsùlùmí for south west christian náà kọ̀ ọ̀pọ̀ tó mùsùlùmí. ìjọba yìí bẹ̀tẹ́ nìkan bá wà lóun fẹ́ wá láti bí owó wàá ṣèjọba lé wa lórí ìjọba padà wájú olórí gbogbo nàìjíríà lẹ́yìn fẹ́ control western region àbúkú bàtìlá wọ́n lè tààtà sílámù kò tọ́ ọ̀bá gbà sílámù kò ní wọlé tó wà wọlé wọlé àwọn àti sí ẹ bá ti gbówó fún wa kọ́dà àwọn ò tó fún lóko wọ́n mọ̀ pé kẹfẹ́ ní o kọ́dà àwọn ò tó fi sí sáàpù wájú pé káwọn lè lókè àbí tó nǹkan kọ̀ bá mọ́ṣáláṣí fún ara rẹ̀ wọ́n ṣẹlẹ̀ kan náà

ẹ̀jẹ̀ ìlú mi ni lójúmọ́ mi làpéjú rẹ̀ ẹ ọ̀gá wọn ti kọ́ mọ́ṣáláṣí ní ẹ wọ́n ti gbé kọ́ṣọ́ gbé sọ̀gbẹ́ síwájú mọ́ṣáláṣí ilẹ̀ dẹ̀ bẹ́ẹ̀ mọ́ṣáláṣí sọ̀gẹ́ níwájú wọ́n gbé sọ̀gbẹ́ wọ́n wà lọ múná láti wá mọ́ṣáláṣí síwájú sílẹ̀ ẹnìkan wá kọ́ ni ó ní gbígbà tí èèyàn ọ̀gbọ̀ bí ààrẹ ẹ̀jẹ̀ wọ́n kọ́ mọ́ṣáláṣí táwọn fi ṣàkóso ìmọ̀ọ́nù orin ó sì fi kọ́ orin nù àbẹ́ ṣùgbọ́n tó ní burúkú náà àbí òní dáadáa ọlọ́run sọ ní ẹkún mi ẹ̀ ọlọ́run kú lórí ààrẹ àwọn ẹ̀ náà kan náà lẹ̀ pé jíkọ̀ ah, bí ààrẹ ẹ̀dẹ̀ báwò wọ́n kọ́ mọ́ṣáláṣí tán wọ́n wá ìbùsà kó ṣe lè mọ́ mú ọ̀rọ̀ tó ń ṣe ó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ irú àwọn orin tá à ń sọ nìyẹn bẹ́ẹ̀ bá àwọn kì í kọrin pàṣáàdì ní abẹ́sẹ̀ náà ṣubú rẹ̀ wọ́n kó bẹ̀ǹjọ tí ò ní wọ aṣọ àwọn náà ti wọ̀ sọ ọmọ pàbẹ wọn ẹdíjẹ ìdẹni ẹ ti pé àwọn gẹ́gẹ́ ẹni kí wọ́n fẹ́ kọrin wọ́n fẹ́ sí ìbàjẹ́ ẹ̀jẹ̀ ló ń bá sọ. ṣùgbọ́n àtòrin yẹn náà àtòrin tó dáa náà tẹ́ ẹ bá kọ́ lọ́dọ̀ ẹlòmíì bí gbàdẹ́sì ní ọ̀yẹ́ dùn síbẹ̀ láì bẹ̀ kọ́ gbẹ ọ̀nì àmà kọ́sásásá ọ̀nì àmà kọ́sásásá sọ pé ìwọ òun orin kọ́ tó o bá ti lóun kò sí wàhálà ìmọ̀ owó ní o fẹ́ ṣe àlùfíà lórí à gbogbo àlùfíà yẹn wọn ni kínáwó mẹ ìhàdíìtò mẹ sàkídà mẹ tí gbogbo tọkọfẹ ní ìmọ̀ fẹ́ni lọ́wọ́ ní orin náà wọ́n mọ̀ yóò sì kéde sọ pé ọ̀ máa kọ̀ máa fi orin kíkọ mú ìjẹ́ àbí àìjẹ́ sáláfù. àwọn sahaba yàtọ̀ náà ṣàdúró ní ṣe ẹ̀rọ fi majalisi ní àwọn ìjókòó wọn wọ́n máa kọ́ ní láàrin ara wọn kìí sọ̀rọ̀ kó ní tún gbọ́ dáadáa o wẹ́rẹ́ kúrú na afọ jáde ìyá wọ́n tún máa rántí àwọn ìṣẹ̀lẹ̀ àsìkò ìgbà tí wà ní àti Islam ti dé wọ́n mọ̀ ó ní jalastu nabiyya sallallahu alayhi wa sallam akthara min mi'ati marra pé a máa ń jókòó sọ́dọ̀ ànábi iye ìgbà tí mo jókòó pẹ̀lú ànábi bá jẹ́ pé mi àtànábi la lọ wà ń jókòó kan náà sallallahu alayhi wa sallam ó lé lọ́gbọ̀n ó lé níbi ní one hundred ọgọ́rùn-ún ó ní láàrin àwọn ìgbà tí mo sọ fàkánà ashabu yatanashaduna shi'ra àwọn sàábẹ̀ ẹ̀ máa ń kọrin kódà nínú àkọọ́lẹ̀ tó lálàáfíà ni pé tí imam ahmad bá bí ìyàwó lè mọ̀ kọ́ kí iṣẹ́ rẹ̀ lè bá pàṣẹ. kìí ń sọ orí bóòlù bó pé kí ní táyà àti ìrìn tí wọ́n sọ pé tí wọ́n lágbèjì ìrìn tí wọ́n sọ ọmọ wa ní o àbí kọ́ o gbogbo àwọn ẹgbẹ́ tí singa yẹn ní láwọn kọrin ẹ̀sìn pé wọ́n kọrin orin ẹ̀sìn ni wọ́n kọ torí ẹni tí ọ̀ọ́ mẹ́ẹ̀sì ò lè obìnrin tí ń jó tí ń jù yóò wà lóun ṣe kọrin ẹ̀sìn orin láti bó sùn so múra bí ẹlẹ́sìn tí èrò gan sì rọ̀ ọlọ́run so ilé dákí ó pè lẹ́nu ní tóbi lórí ẹ̀sìn lọ́n aláìsí àwọn ẹlòmíì bá pè kéwú ẹ̀wọ̀n ṣàfẹ́jà máa bá ìṣò lọ ẹ wọ̀ pé so ṣé ń sọ sápà àbí kakéwú ọlọ́run sọ àwọn ọjà ó ní ọmọkùnrin láàyè ara wọn wayatazakaruna asiyaa min amri jahiliya min amri jahiliya wọ́n máa rántí àwọn kan míì tó ní í ṣe pẹ̀lú jahiliya tó máa ń sọ láàrin ara wọn tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ọba máa wọ pápá báyìí wà ó wà sáàkì alábi ó jókòó yóò dákẹ́ sọlọ wà á sí yóò máa gbọ́ nǹkan tí wọ́n sọ kò sí ní pamọ́ lẹ́nu ẹ mọ̀ wọ́n ó ní pàrọ̀ bá máa sábà sáàmù máa ó ní nígbà míì gan alábi gan rẹ̀ rí inú sẹ́ àwọn náà rẹ̀ rí inú sẹ́ wọ́n tún jọ kọ̀rọ̀ yẹn rẹ́rìn wọ́n kàn láàrú ẹsẹ̀ yẹn ṣe kan dúpọ̀ lèyàn máa ń sọ ló ń ṣe lásánà bá ayé wa yìí sọ́la àgbẹ̀ pé ẹnì kan ò ní mẹ́sìn lé kókókó ẹ̀sìn ó borí ẹ̀ ẹ̀sìn ó borí ẹ̀ nítorí ọ̀rọ̀ àti ìní ẹ̀kọ́ rẹ̀ kéèyàn sì mẹ̀rọ ẹjọ́ jẹ́ pé a máa wá ẹ̀kọ́ náà ká tó máa àkìtì yẹn ní gbàgbà bá wá áàtì tán láwọn wá wá justification fún action wa ara problem bá ní láwùjọ wa jẹ irú àwọn ẹ̀kọ́ báyà ní ìdí ká fi kó àwọn èèyàn ará àwùjọ fún Islam ilẹ̀ tí ń pọ́njú kó yẹsẹ̀ ẹ̀sìn ní kébí kálukú bá ṣe lè lejú máa wọ̀ èèyàn tó láti lọ pé ẹ̀sìn strong tó pé àwọn ọjà ni àwọn akátàn wọ́n yàn tán wọ́n dúró tán irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ìrọ̀lẹ́ ń jẹ́ bẹ́ẹ̀ tọ́rọ̀ bá ti bí àmàlà ẹ̀rí kọ́ ọmọ ẹ̀yọ́ jàǹbá ọmọ ní alọ́nà tó ẹ̀tún wáyé ní òkè mú fájà mọ́ọ̀dọ́gbọ́ wọ́n sì lọ́nà tó nàtà kọ́ nàtà ni ẹ̀dá kún ẹ̀jẹ̀ ń fẹ́lẹ́ ní báwọn sàhábà ní Muhammad sallallahu alaihi wa sallam ni wọ́n sì jẹ́ ẹni tó rọ̀ تولي سيلي لحقوقه وكان أصحاب النبي صلى الله عليه وآله وسلم يتبادحون بالبطيخ tí wọ́n bá wà nínú ọkọ̀ tí wọ́n wá tí wọ́n jẹ wọ́tàmẹ́lọ̀ wọ́tàmẹ́lọ̀ ní jẹ́bi péyà wọ́n máa ń lé ikú rẹ̀ mọ́ra wọn ní olè mi lè nínú olè mọ́ra tí wọ́n bára wọn ṣe wọ́n máa ń lé ikú rẹ̀ mọ́ra ẹ̀sìn ò léyìn ọ̀gbọ̀dọ̀ ṣeré ẹlòmíì wá yẹ ẹni tí ò lè ṣeré lébi pé wọn àti awòrán ọ̀rọ̀ ọdún mọ́ra wọn ni o tí ìbá ṣe kí á wà sùn ọ̀nà ọmọ kò ṣeré o lẹ́nu ẹ̀yẹ ló fi máa fún bẹ̀rẹ̀ sàwádà ẹni máa ń tẹ̀sí fóònù. mo rí èèyàn tó ní pé òun ọ̀gbọ̀dọ̀ sọ̀rọ̀ fóònù yẹn sọ lé ọ̀gbọ̀dọ̀ sọ̀rọ̀ lé ọ̀rọ̀ alẹ́ mi ní sọ̀rọ̀ àwọn ìyàwó rẹ̀ náà sọ̀rọ̀ ó lé ọ̀gbọ̀dọ̀ sọ̀rọ̀ táwa ni o ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ síbẹ̀ fàájì èyí wọ̀nyí ó tún wá ju fàájì èyí wọ̀nyí tẹ́ ẹgbẹ́ nǹkan wá yẹn wá obìnrin ní bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ìlú ibẹ̀ ní ọ̀rọ̀ kọ́ ló bá pé ó ń ní bàbá ọmọ ẹ̀sìn náà ló sì lọ́wọ́ ṣe ìyá pólísìrì tí o ọba àwọn tí ìgbélé ọba àwọn àkájókò ó ti bàjẹ́ nǹkan bá fẹ́ dàrú náà níyàwó ẹlòmí bá lòun lọ kó tó wà mọ̀ wípé agẹgẹgẹ àbí òjò sì yìí ìbí ọ̀dọ̀ ẹgbẹ́ ẹ̀wò báwọn ṣe ń gbénu lé ìbí ikú àti mùsù yìí o ikú àti mùsù ọkọ̀ àti tí ẹ̀ máa fún wọn ikú àti mùsù ṣe wọ́n bí bóyá ẹgbẹ́ máa bí bóyá ikú àti mùsù ṣe wọ́n bí. sọ ọmọ mi bọọlụ wọn àti ẹkún sí mi tí eku bá ilé wọn nìkan tí mùsùlùmí ti gbóòrùn rẹ̀ kọ́sà ìgbàpọ̀ tó ń bá gbóòrùn òórùn ológbò tó ráhùn náà gbóòrùn wọn tí wọ́n bá ilé wọn fẹ́ ṣe kan lọ alọ ní alọ wà bẹ́ẹ̀ ló yọ láàlì ìyàwó rẹ̀ mí yọ mọ̀ rò pé òun rí ayé wa ìyàwó ẹlòmíì ti sàn fún ẹ̀mí rẹ̀ tó ẹ̀kọ́ yóò bu yóò tó bu yà rẹ̀ yóò tó fọ panípaní bàbá rẹ̀ ẹ̀sìn kọ́ ni ẹ̀ o ẹ̀sìn kọ́ ni ẹ̀ o máa ń fi ìdùnnú lọ́mọ ọkàn àwọn ẹ̀mí o ṣùgbọ́n mi ló bá aṣọ wa mú un náà ẹ máa dọ̀rọ̀ wọ́n ní fàyídà kíáni ti ṣàkọ́ ìkù hadithu wípé wọ́n máa ń lẹ kíní mọ́ra wọn mọ́ ń kà lọ́wọ́ fàyídà kíáni ti ṣàkọ́ ìkù tí nǹkan tó rí kwáyà kí wọ́n dúró ṣinṣin tó lágbára ní ẹ̀sìn bá délẹ̀ kíáni ìhùmọ̀dùjà àwọn ọlọ́kùnrin àwọn ọkùnrin ẹ̀rì pípé táwọn tẹ́lẹ̀ fẹ́ràn àwọn lẹ́ẹ̀kan ni táwọn tẹ́lẹ̀ kọ́ lẹ́ẹ̀kan ni àà ah, ẹ̀rì ẹwà ajá gbọ́ ilé ìpẹ̀sẹ̀lẹ̀ náà ẹjá gbọ́ ilé ìtànkà wọ́n ní ti fàyídà oríyà ahàdù mẹ́nu aláṣẹ ìrìn àmìlá fàyídà oríyà ahàdù mẹ́nu aláṣẹ ìrìn àmìlá ẹjẹ́ nǹkan fún yín bí wọ́n ti tù wọ́n ní ayé àánú náà làmínà dínní àwọn òǹkà hàkà mẹ́ṣà tí wọ́n bá wá rí pé ẹnìkan fẹ́ gba ẹ̀sìn ọlọ́run bá jẹ́ àbọ̀fẹ́ padà dá òfin ọlọ́run ọba yá dáàbò ti ìbò àyìnlẹ́ yìí ká á nà ojú àwọn sàbẹ̀ lè tí ó yí padà tí ó ẹ̀rù kan à tọba ní ọfẹ́ sa ọlọ́run ọba ya ó rí jọ jẹ́ pé ẹni tó bá ní ẹ̀sùn kẹsì bá yé yóò mọ àwọn èèyàn fi ẹsẹ̀ kọ́ níbi púpọ̀ tí ẹ bá ní sọ pé ara ah, láàánú aláàánú ẹlòmíì fẹ́ jẹ́ fún ìyàwó rẹ̀ táyé ìyàwó rẹ̀ sì ta yóò ah, kọ́ bẹ̀rẹ̀ mi status alimikilọ́wọ́ àgbẹ̀ kọ́lá òun kan máa ń bá tajà àwọn kọ́sítọ́mà rẹ̀ máa fi òun ìyàwó rẹ̀ ti fi nọ́mbà síta àwọn ọkùnrin ìgbọ̀n wọn nígbà báyà táàbù ọ̀bá ara yìí fún ọ̀kadà lọ́mọ dìlífà fún ara rẹ̀ wọn náà wà lé wáyé wọn náà mọ̀ wá àwọn ọkùnrin lọ. yóò wá advance ló padà ní Facebook page wọ́n mọ̀ sọ́wọ́ bá àwọn ilé aṣíwọ́síwọ́ wọn ò sí epo nìsí wọ́n pọ̀ tí bí ìgbà tí ò jẹ́ ìsọwọ́ lára torí <laughs> àwọn míì bẹ̀ tó wá bá débi pé ní kọ́ọ̀bù jẹ́ láwọn ẹnu gan wọ́n bẹ̀rẹ̀ sùn débi. ìyá sọ báyìí àgbákò ti dé gan àní mo tó rí kanjọ kan tó wọ kíní ló bá tó wé kíní àwọn alálàájì mọ orí kíní ní kíní kíní ṣùgbọ́n tó àwọn kíní kọ̀ọ̀kan ló bí búlù báyìí ló wá tó wé mẹ́rin àwọn míì wọ́n fi gò sí èdè wa mọ fàmílì ẹni dùn bẹ wọn làwọn obìnrin tí wọn sọ̀rọ̀ àwọn di matchmaker wọn ti tún gbé àwọn social media kìnnì kan aláàlú matchmaking àwọn arúgbìn kan ti wọkọ àbọkùnrin kan ti wáyà ọmọ thirty seven years ọmọ twenty seven years send number kọ́lá wọn tún gbowó lọ́wọ́ èèyàn ń gbé àdúgbò kọ̀ọ̀lọ́kọ̀ fẹ́ oríyàwó ní orí facebook làwọn tó ti máa bá wọkọ̀ èèyàn alọ́kọ̀ọ́kọ́ gbádùn kọ́ra àyàdúmọ̀ bẹ́ẹ̀ lómi ìwọkọ̀ káàkiri ètí mo fẹ́ lò mẹ́rin pé àwọn èèyàn yìí náà bojú ìsọ̀rọ̀ wọn gan jọ ẹlẹ́sìn àwọn kọ́mọ́dà torí abẹ́ wípé ẹ̀sùn òde tó bá wọn làwọn ọkọ̀ ọrùn wọn ń sá sí sáàtì òfà àgbọ́mi yé o ìyàwó àwọn tàbí wò láwa ní ṣe bẹ́ẹ̀ tàbí ṣe nǹkan tó ti ẹ̀jọ́ tá lè fi wé tọ́ba di wípé ẹnìkan fẹ́ fa ọjọ́ ọlọ́run ọba ya àbọ́fẹ́ tọ́ ọmọ ẹ̀sán ọlọ́run ẹ̀rì tí ó ní pé ojú wọn pàá ẹ̀rì àmì sọ pé funfun ojú ni wọ́n jọ àlejò pẹ̀lú hamaliti àmì sọ pé alẹ́ ni wọ́n sá oríṣiríṣi ọ̀dọ́ wọn èméje ojú wọn yọ pàdé wípé ẹ̀rọ ike kẹ́ni ti ya wèrè eléyìí tó burú jù ní pé ẹlòmíì àti àwọn ẹ̀yẹ́mọ̀ ìjọba ń ṣe wọ́n làwọn lọ́ra jàmbì kan wọ́n bá wọn fọwọ́ kọ́ra wọn lọ́rùn níwájú kábíyà ta ni yà wọn. àwọn sèkì ń kà ee ọdún ilé adìdé ǹjẹ́ àwọn wìrì. àníwọ̀n ògùn irọ́ ni o àníwọ̀n ògùn ọ̀ ń sara wọn jẹ fake life ó sì bá àwọn èèyàn jẹ́ kí ọjà bóò lọ́kọ̀ ń ṣe máa ra ìyàwó wàhálà ìyàkọ̀tò àgbàgbà àti tìjú àti gbà kò sí tẹ́lẹ̀ bí ń ṣe láyé rẹ̀ tí ò ní post. bí ìgbà tí ò tiẹ̀ wá sí ọ̀rọ̀ pé àìnà ń bẹ̀ mọ́ torí tọ́lá bá ti ẹ̀ṣẹ̀ jẹ́ra fún ẹ ṣé bó ṣèrò àmọ́ ó sì mọ́ dúpẹ́ fọ́lọ́ níbi tọ́lá wọn kò tí ì kí ọ sáyé ṣùgbọ́n wọn yìí ṣe ọ̀lẹ níbi ká ṣe ìbára bẹ́ẹ̀ ni wọn kì í fi ọwọ́ yẹ fèrè mú kéèyàn léèyàn fẹ́ fi ọwọ́ pa ìdá ọlọ́run bá lọ ẹ̀sìn ọlọ́run òfin rẹ̀ kéèyàn lóun fẹ́ gbà lójú kọ́ wá ní káwọn èèyàn wá rẹ̀ aláwọn ń pa àwọn èèyàn lẹ́nu àwọn ń bá dáradára pa àwọn lẹ́nu àwọn tí aláwọn ń pa àwọn èèyàn lẹ́yìn rádaràdá ẹ̀ mọ̀ wọ́n ní mo fi sáà fáàlì máa ń sọ fáwọn èèyàn ẹ̀mọ́ ìyá àwọn èèyàn lẹ́yìn àwọn kan wá bá mi lẹ́kọ̀ọ́ ìyá èmi ìlú jẹ́ tí mẹ́rin yóò pè mí yóò tún kọ́ àwọn tó gbowó bẹ̀rẹ̀ ẹ̀ bá tó ti parí owó bẹ̀rẹ̀ wọ́n ó tì èmi gẹ́gẹ́ mi ṣe wá tèmi kún bẹ̀rẹ̀ láwọn máa ṣe nǹkan tó wà èmi ń lọ àwọn tẹ́ ẹ bá rí mi lẹ̀ gbà káwọn ni mi lọ òde tí ó dè mí àti àwọn àfa àbẹ̀nípa kan. dáadáa tó fi àwọn obìnrin àwọn obìnrin mò ó wá pẹ̀lú òun pẹ̀lú tẹ̀mí àwọn obìnrin míì dẹ́sẹ̀ lóde mi wò tẹ̀ níbi kẹ́kọ́ orí ń tiẹ́ wọn àtún ní lọ́wọ́ àṣẹ òun náà lójú ọ̀la dáadáa yẹn láàdọ́ máa fẹ́ yín òṣìṣẹ́ ra wa kì í ṣe bí báyọ̀ tẹ́lẹ̀ mi lè máa fọ́ ọdún mi nílé jù lọ. ní wá sọ̀rọ̀ ló lẹ̀ ní àyàn máa lé ní o ìgbàlá ń lọ sí wọ àwọn obìnrin lọ sí lọ wọn gbé ní nípa ẹlẹ́mìnà ìpẹ́ kó kọ̀rẹ́ tiẹ̀ bá ọ kọ́ ló fi jẹ́ kí kọ̀rẹ́ tiẹ̀ kí n jẹ́ kó máa wà ní àwọn obìnrin káàdì ìgbà yín tó wọn ní ìjẹ́ kọ̀rẹ́ tiẹ̀. ọdún àtọwà tó dì mọ́ ẹ̀yà àtúntòrí sọ lọ́ọ̀ ẹ̀sìn yìí dáa púpọ̀ ẹ̀kọ́ ló kàn bùkátà sí kìí ṣe bí èèyàn bá ṣe mojú ràn tó àyè bá ṣe mojú ilé tó kéde bí ẹ̀yìn ṣe gbẹ́sìn yìí ìwádà ẹ̀jẹ̀ ń fi lé ẹ̀kọ́. E ń sọ torí àwọn èèyàn kan nínú àwọn sanra wọn jẹun tírẹ́ǹdì kan wà nílẹ̀ yorùbá nìsọ wà nísàtún ní ìmọ̀ bẹ́ẹ̀ yẹn sọ tí ẹ mọ̀ wípé àwọn èèyàn systematically wọ́n ti fẹ́ sọ àjọyé ẹ̀sìn nílẹ̀ yorùbá di pé ìyàwó mi lọ lékè bóyá wọn lẹ́sàn-án nìkan kì í ṣe kémi ń lọ lékè wò ìyàwó mi lọ mọ́dọ́sà ń mú lọ mọ́dọ́sà mo fẹ́ gbé òmù lọ mọ́dúrásà àwọn gẹ́gẹ́ òkè tàbí kán bẹ̀rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ pé sálọ lọ́wọ́ láwọn ìyàwó àwọn ni ọmọ lọ́lẹ́ ṣé tó wá kọ́ tó ṣe wà kọ́ lẹ̀ ìyàwó ní ọ̀pọ̀ lẹ́sìn gbàgbọ́ lọ́jà àdìjá ń kọ̀wọ́ àwọn làálà ní sàárà rẹ̀ ní pé kéèyàn kọ́ ìyàwó burúkú ni kí ni ẹ̀jẹ̀ yìí wàhálà tí ó padà dálẹ̀ lọ́jọ́ wájú kò ní dà wọ́n láwọn obìnrin wá bá nígbà Muhammad sallallahu alaihi wasallam táwọn ọkùnrin ti gba gbogbo ọjọ́ rẹ̀ tán àwọn nìkan lọ ní táìmù tó fa wàhálà ta ní lọlé kéwù jù wá. àwọn akọ wọn nà ẹlòmíì lè wà lẹ́kọ̀ọ́ máa sọ pé wọ́n yẹn nílò alẹ́kọ̀ọ́ tàbí kó fi masínì gbéyàwó rẹ̀ lọ alẹ́kọ̀ọ́ kọ́ já alẹ́kọ̀ọ́ padà sílé. àwọn yẹn ń tọrọ àwọn jẹ torí pé kò sí ilé owó bí kéwú ìwé náà kò sówó ń bẹ̀ nípa lásán tí ó fẹ́ tó bá kàwé níbi ìwé jẹun ní tẹ́ẹ̀rì sọ pé nítorí pé tí n bá kà tí mo ṣe bàá fi jẹun ní ṣé torí pọ́ fẹ́ fi jẹun lójú ń kọ́ ni wọ́n fi àwọn àfa àgbà Muhammad àtàwọn mi léèrè pé torí kí lèyìn fi ń kẹ́kọ̀ọ́ pẹ̀ sí wọ́n ní kó o lè gbé àìmọ̀ká kó o fúnra ẹ̀ kó o tẹ̀lé gbé kó o fẹ́ lómi nítorí àwọn torí rẹ̀ primary ẹ̀kọ́ ẹ̀sìn èèyàn fẹ́ gbé àyànfà kó fẹ́ kéèyàn bóòlù ṣe kéèyàn sìn ọlọ́run lọ́nà tó lálàáfíà ìgbà yẹn lọ́wọ́ àmà bí àyànfà kó fáwọn ìyàwó fáwọn ọmọ rẹ̀ ó sì fẹsẹ̀ wọn lé ojú ọ̀nà tírẹ́ǹdì yẹn ó ní agbára gan lẹ̀ yorùbá lọ sí kí wọn bóyá ló ti sí mo kọ̀rẹ́ ọ ti pẹ́ gan ẹlòmíì ò tún ní báyìí kọ̀ gan tí ìjàmbá wa ti lè bá wa parí ọ̀rẹ́ wa nípa wọ́n jẹ́ kí kí ló alùpàá fẹ́ ṣe wọ́n yẹn ẹ̀yìn kọ́ sẹ́yìn lọ làwọn tó kù kalẹ̀ ní. jáwọ́ àgbẹ̀ṣe sí i àlejò ah, yẹn mú bọ́ gbẹ̀ṣe yẹn bẹ́ẹ̀ àti ní mú liberality rẹ̀ pé ó wà libra gan pẹ̀lú pé kíyàwó rẹ̀ mọ̀ ṣòṣì kíyàwó ẹ̀ kọ́mọ́ àwọn ìwọlé ẹ̀ka àgbẹ̀dọ̀ rí àwọn àtàwọn papọ̀ láwùjọ kọ́mọ́ sí àtọ̀ láàrin ẹlẹ́hàá àti àwọn ajáka àwa ni àwọn sínkù gan àwọn máa ń kó yàn mara gan èyí tó ti ń sí ìyàwó rẹ tó lẹ́sìn tó mi libra òun ni pé kí ìyàwó rẹ ó ní péjì ní Facebook àwọn ènìyàn àwọn ṣe business tẹ̀yìn náà wọn náà fẹ́ grow tó ń grow tòtí ọba ti sí Facebook kò lè grow ẹ̀rọ àkùkọ ní tọ́lọ́ọ̀ méjèèjì yẹn jáde ìrànwọ́ flexibility káwà flexible níbi ìjọba ti ẹ̀kí ọlọ́run bá ti wà sáà rẹ̀ wọ́n wá aṣọ tó da ká dán táàrin tó da míyàn bá fẹ́ ra padà ìjọ mi lọ ra kúyẹ rẹ̀ lọ́ra tó tàbí mọ́ṣọ́rọ̀ tàbí jìmọ́ mu ọlọ́run tó bí àwọn ọmọ asínì tó da tó sì sẹ́wẹ́lẹ́ ìyàwó rẹ̀ kọ́ mọ̀ sọ pé ẹbí mi.

lè jẹ́ kó pamọ́ sí sí wọn ẹ dàbí tó ní tọ́nà ibi tẹ́sí bá ti rọ̀ kó omi mọ́tò tó dàbí sẹ́ni tí ó bọ̀ jà sí bó kọ́lé tó dà ọ̀rẹ́ tí ó bọ̀ jà sí àfẹ́ntì kan bá ń ṣe ló. ṣùgbọ́n kọjá pé wọ́n ní ẹ máa ọmọ tó máa ń gbé kínní ni àbúwọn ní lọ. mo náà ẹlòmíì bó bá lọ fi tí ó lé oúnjẹ yóò yà ó ti yà àyàwó rẹ̀ nǹkan àwọn ọmọ ìjọba yóò tún ṣe slow motion àti slow motion. ẹ dákun tó ní tọ́lọ́ ẹja dúró ní kájẹ́sì ń jẹ́ náírà la wa ká sì mójú tó ń jẹ ká káàrán tó yẹ ara tí bàbá padà wá yá ẹlòmíì ò débi kàǹfààní kan yọ yóò wá lórí fún ìnáwó jẹ mọ́ ó sì sálẹ̀ tó ó lọ pé òun rẹ̀ ìyàwó rẹ̀ tó lọ wá tó bìnrin bá wọn jẹ́ ẹjẹ́ àdúgbò rádaràdà ilẹ̀ kò sí nǹkan kan tá à ń ṣe láyé tó ṣe wípé òun ni ó là wá àwọn olóògbé àdébù kan ọba tí ọlà ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní máa là ẹni máa ń múyàn débi téèyàn lọ ìyẹn ni ajá mú tó káàsì máa ń lè lè àbọ̀ sódì níbi tẹ́sìn ọba ti lè níbi tẹ́sìn ọba ti lè ká lè mọ́ bọ́n níbi tẹ́sìn ọba ti lè fún ìjà lè ń bẹ̀ ká flexible ká bá gbà mú ẹ̀dá kù ẹwà àwọn tó ń sọ̀rọ̀ àwọn boko haram àwọn náà máa ní ẹ̀sìn ní ẹ̀mà chẹ́sì ní ẹ̀sìn ní ẹ̀bá máa máa nù wọ́n bá oògùn bíi drọ́ọ̀gì lọ́dọ̀ wọ́n ndebi obìnrin ti kẹ́kọ̀ọ́ ẹsẹ̀ ní ti tó ṣe pé gbogbo nǹkan nípa wọn kà máa ń tí wọ́n fi ń dọ̀ àwọn ará táyẹ̀rù àwọn àti ìwà lẹ́sìn lẹ́yìn tí wọ́n kọ̀ tí yàrá wọn síbẹ̀ tí wọ́n ti wù kódà báwọn yẹn fẹ́ kí fún kiri kan wọ́n yàrá wọn sí ni pẹ̀lú alóòrò màyí náà pẹ̀lú alóòrò kéwù yìí náà wá sọ kájúọ́lá bá wá dì mẹ́sì ká lè fi ha ìjẹnẹrétì nǹkan àwa sọ dì mẹ́sì èmi náà ti ka ìmọ̀ yìí jẹ́ra bí kò ọ̀sẹ̀ rí ẹ̀ṣẹ́ bọ̀lá àgbà ní ìyàlẹ́ ọ̀ṣun ọmọ sọ̀rọ̀ mo lè bá àtàdùn akẹ́kọ̀ọ́ mi ká jẹun torí kí ni yẹn máa ń tàwọn èèyàn jẹ tí àwọn afá bá ń ná kọ́sà mọ́sálà rẹ̀ ẹni tó bá sọ̀rọ̀ lórí mọ́sálà yẹn tó pọ̀ jù lẹ́ inú mọ́rọ̀ kọ̀kọ̀ rẹ̀ nínú gbájọ́ mi wíyá àti irọ́ ni substance nìyẹn need kì í ṣe púpọ̀ rẹ̀ rẹ̀ láàrín mọ́kọ́ fẹ́ sẹ́yìn kíra kẹsì ní ojúmọ́ onídìí kíra lórí mọ́sálà kan musa alayi pé síta bá náà wà tí wà lè àárọ̀ padà wà lè òdi tíra wà lórí kóra mi mọ́kọ́ fẹ́sẹ̀ yìí ẹ̀rù káwọn mímọ́ sọ pé káàkà náà ni kánú ṣe wà tíra wà tó sọ pé rárá in fact mo ti wà ń bẹ̀ báyìí kẹ́nìkan ná ọ̀sà ṣe ṣe Yahya al-Hajuri àjọ wà ń bẹ̀ nínú haram báyìí sẹ̀fọ́n ọmọ kí ṣe mú fún yìí wọn ṣe mú fún yìí ẹ̀jẹ̀ àwọn ọmọ kí wọn tó tíra lọ ọmọ kí wọ́n tọ́kọ̀ sáà rẹ̀ lọ mọ̀lẹ́kọ̀ ṣẹ́bù ń jáde sọ nìyẹn ó ní ìdí kan sí mo wá kò tẹ́lẹ̀ bá ń jẹ́ àti tíra yẹn ní ọmọ wò wíyára aṣẹ́bù làlùbá ní alẹ́ fún wọn ní rọ́ọ̀bù kékeré kan fún wa kó pọ̀ nínú tàwọn ọ̀rùn yẹn náà rọ́ọ̀bù ti tó yẹn ó tó yẹn adúná án àlùkìtà mi kò lè yẹ mọ̀lẹ́kọ̀ àlàyé mọ̀lẹ́kọ̀ tí ń bá ṣẹlẹ̀ nìkan sí màá lè ṣàlàyé fáwọn èèyàn ẹlòmí ọkàn rò pé bóyá tí mo fẹ́ sọ fáwọn àní pẹ́kẹ́ jẹ́ bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe wá lápárí ìtọ́ àdúgbò oní òmò wò kò ní lè ṣe wípé kò ń fa nǹkan yọ mẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀sá ìyàwó kì í ṣe tó sọ̀rọ̀ tó pọ̀ lọ́túnmọ̀ sí pọ̀rọ̀ rẹ̀ tó pọ̀ lè ìkẹyọ̀ kan lè fi gbọ̀rọ̀ ẹ̀yàwó kọ́nà ó lè kọ́ odidi tíra lórí nǹkan tí ò ẹnìkan kọ tẹ́lá kàtà àwọn ẹ̀rọ wa bá mi lórí ọ̀rọ̀ kúrújà ti àlẹ́fà ìṣàfàwí àti ọ̀rọ̀ kọ́ ìgbà tí mo rí báyìí mo wá wọ́n bí mo tẹ́lẹ̀ ìgbà ẹni yìí kọ́ ìwà àṣàkọ́ ìkòsí nítòsí ìgbà tí mo ṣàlàyé kan fáwọn ẹni ká lójó tẹ́lá yóò wúlò lóòótọ́ ó sì kọ́ tẹ́ ìyẹn ló prọ́pùtì mi náà dínú kọ́ tẹ́lá fún ọkọ̀ lórí rẹ̀ ń jẹ́ sọ̀rọ̀ ẹ dáhùn torí tọ́lọ̀ ìjà múra sí ìgbà àgbọ́yé tó lálàáfíà yóò ṣe káàkiri mọ mú àmọ́ ìmọ̀ni ẹjẹ́ wa ìmọ̀ọ́gà jẹ̀yàn o tí orí tẹ́lẹ̀ mi ìbára ẹni tí ń kọrin báwọn afáàsúnà mi ṣe máa ń kọrin lórí kíní kan ẹlẹ́mí máa ń fáwọn bíjà ni máa ń kọrin wọ́n fi wá sí alùsùnà yóò ṣe tán kẹ̀kẹ́ máa mú ni wá òrin báwọn pàápàá tẹ́ bá tún wá fi ohun orin kọ́ àwọn àwọn bàbá àwọn tẹ́ bá fi kọ́ tẹ́lẹ̀ mi bá fi kọ́ ń jọ inú ọkọ̀ máa ni kété wá sí súnà náà lélẹ̀ tí àwọn ẹ̀dẹ̀ ń kọrin kò yé ní o torí bóun bá rún ni kọ̀mọ́ bí ó ti pọ̀ kọ̀mọ́ bí ó ti pọ̀ tọrọ nídìí ẹ̀kọ́ ọlọ́run tó àṣírí fún àṣírí fún ẹ̀rọ yóò ṣe wá lẹ́nu tí ó lè máa ṣe wọ́n tó wọ́n sí lọ́dẹ̀ mú àdó hádà ọ̀sán lọ́wọ́ àlọ́ àbúrò náà ìbéèrè wọn á tún àtàkùn lọ wọn bá ẹni ọkọ dáhùn àbí ta ló sọ̀rọ̀ mẹ́rin náà. okay. ó ní mọ̀ ní bá àṣẹ pé mo rí nkẹta kékeré ẹni kí ẹ máa ní ẹ̀yà ń kíra ẹ̀yà fọ́dún tuntun níjọ ní kí a sáà lè máa kíra wá nítorí àbá rẹ̀ kíra wọ́n dáhùn ọ̀dà nǹkan ọmọ yẹn lójú àwọn kan ká kíra ẹni fọ́jú ara àdáàtì nígbà tó lẹ́nu jẹ́ ara àdáàtì yẹn a lè mú kíra wa ṣùgbọ́n ọdún ìjírá tà fún yìí sí ọdún tẹ̀sìn ni àbí ọdún àtọwọ́dá ọdún tá a ti sọ̀rọ̀ kù rẹ̀ mẹ́sàn àbá sọ̀rọ̀ kù rẹ̀ mẹ́sàn a ti ṣe mọ̀ síbi ìjírá tà nẹ́bì là ń sọ mọ́ àwọn aka ọdún yẹn láyé àlẹ́bà ọ̀hánmọ̀ sọ ayé wọn wà lónìí abẹ́rẹ́ sí ní ìpẹ́ tí ó bẹ̀rẹ̀ abẹ́rẹ́ alhamdulilayi ọmọ mi ṣe ayé wọn lọ usman ṣe lẹ́yìn ọmọdé ti ń kà lọ ali ṣe lẹ́yìn rẹ̀ wọn lọ àbíbẹ ẹkọ ni wọn kí á nà mùsùlùmí kọlí ẹsùlùmí bí wọn pọjúmọ ẹni tó bá ní lànà kátó ló ń bẹ tẹ́lẹ̀ kótó yẹ ẹ̀rọ wọn ìṣáájú ṣé ọdún yẹn sábà máa kíra wọn fún yẹ káàrí ẹni káwọn sàbí kíra wọn fún àbí òye káàrí nǹkan wà ní kíra wọn tí bá lè kíra kọ́ ọdún léyà àlè kíra wọn fún ọdún ìtùnú àlè kíra wọn fún ẹni ọjọ́ jímọ̀ kò dẹ̀ sẹ́ẹ̀rì pé kákìrà wa náà lọ́jọ́ júmọ̀ náà wọ́n wọn nu àwọn kan ara kan argument táwọn èèyàn ń wà nù so ọ̀bì táàlì náà ọdún ìjìlá kéé sọdún ìjìlá ìsọdún kan kéé sọdún Islam òǹkà ọjọ́ ni ìmọ̀ bóyá àlàyé mi ti bá a sì lè máa ṣe kíra wa kú gbogbo ọ̀dí wáhùn oṣooṣù yálà ń kíra wa pé àmúbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni òǹkà bẹ̀rẹ̀ ọdún ni ìbẹ̀rẹ̀ oṣù táàkàtà àti ka odidi ọdún kan kìí ṣe pé ọdún tó ní ìdí pé à ń sẹlẹbírẹ́tì abáǹkẹ́ra wọn fún kò lè sí èméjì bẹ́ẹ̀ kí àwọn akẹ́fẹ́ ní ìfi ń ṣe nǹkan ìṣáájú wa ẹ̀sídẹ̀ ní ká má kọ́ fún ìwọ̀n nínú ìkàtà bá ṣe. mo rò pé gbajúmọ̀ sọ oyé wa báyìí nǹkan tó bá yẹ kí a ti mọ̀ mọ̀ wọn kódà kó má ṣe ẹ̀sìn direct wà á mọ̀ kí ara kódà nínú bíbọ̀ sọ gbàtẹ́sì bá wọn ká má kọ́pì wọn lórí ẹnu kàtà àdẹ mọ́ nǹkan yẹn mà wọ́n tí àwọn ní a máa sẹlẹ̀bírẹ̀tì gbogbo ọdọọdún tí wọn ìṣesí wọn ni tó dẹ̀ ti pẹ́ kó tó di pé àwọn ọlọ́ ọ̀rọ̀ yìí kan máa dáná ìzá alẹ́ ló ti wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni abẹ́ ìyẹn náà tó fún yàn láti yàn sí. ṣùgbọ́n oríṣiríṣi bá tó wà lọ́wọ́ àwọn ọmọ alábàá àti àti kíyàn fọdún wà rẹ kọjá òun yìí lọ. ṣe ń tàn sọ̀rọ̀ àwọn èèyàn ó ẹ̀gẹ́ lẹ́ẹ̀rí tó bá ṣe máa dà kí lẹ́ẹ̀rí wípé èèyàn lè wípé kíkíyàn ara ádà kíkíyàn káàkà sọ́mù jábọ̀ lábà ilẹ́bìnrin pé kò yé sábà sí láàbò kan tó ẹgbẹ́ dandan òun láàjọ lọ wí táàbà kíyàn bọ̀ àwọn ibi tá a ti lè kíyàn ìrìn wa mo rò pálá ti kájà ọ̀rọ̀ adúró níbi tí wọ́n dúró sí ẹ̀dá kòkè lọ́kọ̀ọ́sì ẹ̀wọ̀ ọlọ́run sàmà ibẹ̀ sọ̀rọ̀ jù ní ọ̀pọ̀ torí tí nǹkan bá bẹ̀rẹ̀ báyìí àwọn èèyàn ní mẹ́rin tí padà dé náà máa ń tọ́ àgbà. ààyò nígbà tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n fi wá wa ní sọ̀ra nípa kíbrù tán wọ́n wá mú nǹkan ìdàkejì rẹ̀ fún ẹ̀kọ́ jẹ́ wàwà wa kò yẹ báà sábìlì kí àwọn sàhábà nípa Muhammad wọn ìjọra wọn lójú wọ́n yẹ dẹ́sẹ̀ nìkan kan wọ́n á rọ̀ láàrin ara wọn wọ́n bára wọn ṣeré wọ́n bára wọn ṣàwàdà ìwọ́n kì í ṣe pé ọkọ àti ìyàwó náà wọn ìyàwó ìyàwó lọkùnrin ọmọ bá ṣe rárá dáwò abẹ́ gbọ́fẹ́ nìkan ní wọ́n lè nǹkan ìyàwó ìyàwó ní ọlẹ́ jẹ padà ìjọba dáadáa bá yọrọ ńlá sùfàrà ìgbàlá ọ̀rọ̀ mọ̀hánà ẹ̀bá àtún